Comedy, comedy, comedy, comedy. o ẹ̀mí ta títí o. omi ló mọ ibi ó ń gbọmọ lọ́wọ́ rẹ ẹ wá wọ́n bá kóró pé pẹ̀lú àwọn èèyàn yóò kọ́mẹ́dì ẹ̀mí tàkìtì yó. kí ló ń ṣe lórí fóònù àtẹ. sórí géèmù táwa ń play ọ̀tọ̀ ni sórí géèmù kan wà lórí fóònù táwa máa ń play táwa bá dẹ̀ sí play léde nǹkan ń wọ̀ sórí àwa tó fowó tọ́ ọ̀tọ̀ ẹ̀yẹ tó fìṣẹ́ ọ̀tọ̀ so owó náà fi táwa géèmù orí fóònù mò ń play. ẹ bàbá tèmi olówó ló sọ yẹn. temple run. bàbá tèmi olówó. Ah, ṣé báwo lọ bí ẹ. ọ̀bọ̀lọ́dà. ìwé mọ̀ fúnra ẹ̀ náà. ẹ orí ra fóònù ìyẹn ti wá di olówó o máa múra náà àbí bẹ́ẹ̀ ni pé àwọn yàrá kò wọ́n lórí mọ́tò tó ń wá àwọn ẹni wọ́n pa àwọn àgbà wà ní ẹ. èèyàn á sì ṣe kánú méjèèjì. iṣẹ́ ló gùsẹ̀ sórí orí bèbè ṣe máa múra mi ò hmm. dì lẹ́nu iṣẹ́. èmi dì ṣebí sùtù mo wọ̀. ọ̀rọ̀ mi ò yẹ mú bọ̀ o kíni eh, eh, eh, gaji hmm? gaji gaji gaji wo wo wo wo wo gbó tuntun tẹ wọ́ o ṣe mọ́tò àjàgbére mọ́tò àjàgbére mọ́tò àjàgbére ló gbélé tó tó sọ pé ìlú kò sẹ́ni tó lè wà mọ́ ẹ tó sọnù òun náà ti wà wáyé. kò ṣe pé mo sọ tí mo ṣe nǹkan pé kò mi ti rò ń tọ̀ nǹkan lè wà torí mọ́tò tó wò yìí nǹkan tẹ̀mí ṣe sí wọ́n ṣe wà tó bá tu bóòtù kan lára ẹ̀ tó fi de another mọ́tò àyè mọ́tò tó fi dè ẹ́. gàdújà gàdújà rẹ bóòtù bóòtù òṣì owótò lọ́wọ́ àdé yìí. a ah, ò ní wo nọ́ọ̀bẹ̀ ò ní nọ́ọ̀bẹ̀ tí mo wà tí mo gbélé ojú pé ah, ah, òun kò lè. ẹ ẹ ẹ lẹ ẹ ẹ ẹ jọ ìjẹ̀bú máa mọ̀ ń béèrè. ìjẹ̀bú ìjẹ̀bú. ẹ ìjẹ̀bú ti gbèrè jáde lọ. ẹ à bọ́ọ̀n lọ ẹgbẹ́ wo ṣé ẹ̀ ń yọ wá lẹ́nu ẹ̀ ń yọ wá lẹ́nu wọ́n sọ fún yín pé jẹ̀bú ò sí ilé ẹ̀yin gba bí ẹ̀yọ dúró sàrin gáràjì lọ ẹ̀ ń rí tó bá ti wọlé fúnra yín ẹ̀ ń rí ẹ máa lọ. ọ̀rẹ́ wa ọwọ́ kọ́ra ló bá dé ṣó ti yẹ ẹ ó bá lẹ́nu kọ́ra ni ó mọ̀ ọ́dọ̀ aníṣẹ́ rẹ̀ oko fílì àwọn tó ọ̀nà báàkì wọn ibẹ̀ ló wà lọ́jọ́ síbẹ̀ ìjọ ti pé aníṣẹ́ rẹ̀ oko fílì ìjẹ̀bú ibẹ̀ ni ìjẹ̀bú kó kọ́ra tó wọlé ó kéré lọ ni ẹ ẹ ẹ ẹ dúró bẹ̀. wọ́n mọ̀ bàbá jàgbé mo mọ̀ mo mọ̀ òun náà mo ṣe ọkọ wọn ni. wọn ò dẹ ṣé ǹjẹ́ ẹ́ńjìn ẹ̀. ẹ̀wẹ̀ mi lè sọ yẹn o. ṣé wáyé ṣe ti tóbi ṣiṣẹ́. ṣé mi kàn débẹ̀ mo mú kọ́kọ́rọ́ mi dẹ̀ ṣáná sí wọn fọ́ kí n máa gbé bọ̀ ń gáràjì tó wà lórí ìjẹ̀bù. mo débẹ̀ ògbà kọ́kọ́rọ́ rẹ̀ jà kò wá jóná. ẹ o. nígbà tó ṣáná sí. kàkà kó jóná ṣé ń dá mi lóhùn lọ́wọ́ kan èsì ń kọ́lá wa máa dáwọ́ lé kó nìyọrí sí rere kó ṣiṣẹ́ <laughs> mi ò ríru ọlọ́run rí o. ọlọ́run kọ́ náà ṣe. ó ṣiṣẹ́ kó wá bẹ́ẹ̀ máa bọ̀ ṣiṣẹ́ láàrin wájú wá fẹ́ rí jẹ́ fún mi. o fẹ́ máa ṣẹ́nu ní gáràjì. o fẹ́ máa ṣẹ́nu gáràjì. àníṣe o fílì mo tó ti pàtó ọ̀jẹ̀ máa tó ní. mo tẹ́ láì sí ikú mi mọ́tò tí ó jẹ́ pé bọ́ bá gbèdé láti pọ̀ tọ́ gbé mo fẹ́ gbọ́ tọ́ bá tú bóòtù kan nínú mọ́tò yìí tọ́ bá fi de mọ́tò mi ayé mọ́tò yẹn bàjẹ́. tiẹ̀ dákẹ́jọ́ àìkú ẹ náà ni gbogbo nǹkan dàbí lójú ayé ẹ. gbogbo ẹ ó ti wọlé ní àbí. ṣó wá ní bó ṣe ṣiṣẹ́ ló ń yà mí lẹ́nu mo gbọ́dọ̀ ṣe fáìlì. òun ni mo fi sọ pé olóògùn èmi wàbájẹ olóògùn olóògùn olóògùn ṣó láwọn bàbá bàbá wa láyọ̀ ìjọ olóògùn tí inú bá bí wọn máa ń dodo ni. ṣé ọmọ ọmọ bíi tí mo ti fọwọ́ olóògùn ogun state ìgbà tó wáyé sọ́kà ti sọ pé ìyẹn wá láti Ogun State kí o rò pé ogun ẹ̀wọ́n kan lọ yé nbì kan ni. èmi wà á burú ẹ burú. ṣé o wáyé ọ̀dà Ogun State yẹ ìmẹ̀kọ́ mo tuntun wá wá. ìmẹ̀kọ́ àfọ̀ ìmọ̀kọ́ àfọ̀. o ní palatẹ́sà. o ní ogun jáde palatẹ́sà o ní. bẹ́ẹ̀ èmi tí mi lọ́wọ́ fọwọ́ mi gàdí tó wá fọwọ́ mi. ṣé o mọ̀ mí ni ológun ó mọ̀ mímọ́ àwọn bàbá wa tó lóògùn láyé jọ. tinubu bá dín wọn dáwọ̀ mọ̀ tó bá gbé lóògùn jẹ́wọ́ lè dòdò àwọn bàbá máa ń dòdò gbà yẹn wá di àmọ̀tẹ́kùn wá di ẹ̀lúùlù wá di. sórí gbogbo nǹkan tó ṣe ni ò lè dá because àwọn wèrè pọ̀ngbòrò ṣe ṣé kí wọ́n di àmọ̀tẹ́kùn àbí kí ló pé kọ́fí mi ṣe pẹpẹ soup lójú ayé mi ah, mi ò lè dirú yẹn but oògùn wà. ó dà tó bá lóògùn ó yá dèrè mi ò lè dèrè kò get out pẹ̀lú ìṣòro tó bá ti sọ jàre. ó wá lóògùn ó ní paracetamol débi tó máa lóògùn gangan tó jẹ́ fúdù fúdù fúdù fúdù fúdù. mo dáná. àwọn bàbá wa àwọn tó lóògùn àwọn ni wọ́n kọ́ àwẹ̀ o èrè náà èrè náà dé èṣù ọkọ lóko ọkọ dejò sọ̀nà tó bá lóògùn kó dejò ọkọ ilé ti dé sínú bí o ó máa bẹ ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́run ìjẹ̀bú ló tún sọ èmi ìjẹ̀bú lóògùn kò wá ṣe inú bí ilẹ̀ ìgbà àtúgbò bá wà. ìmẹ̀kọ àfọ̀ lóògùn. mi ò gbọ́. sẹ̀lẹ̀ ló wà lọ́dọ̀ yìí. mi ò gbọ́. sẹ̀lẹ̀. mi ò gbọ́. sẹ̀lẹ̀ ló wà ní mẹ̀kọ àfọ̀. mi ò ọdọọdún ibẹ̀ làwọn sẹ̀lẹ̀ lọ. mi ò gbọ́. olóògùn olóògùn a máa dé lóògùn èmi láyé mi mo tẹ́ wèrè wọ́ mi wèrè wọ́ mi èmi láyé mi ó wọ́ mi ó lé mi ò lóògùn èmi fẹ́ pọ́ oògùn oògùn gangan lèmi èmi oògùn gan re kò sóògùn bí kankan oògùn ló dúró èmi mo lójó yẹn mo ṣe mo mo mo dáyà sí mọ́tò lọ́jọ́ yẹn. ẹ wọ ẹ má pè gàjí o wíwá tí mo wá bí ẹrù pé mo wá bá yín ṣeré gàjí gàjí gílẹ̀ gbé ìṣọwọ́ ajá mo gidi ni ìjàlẹ̀ mi wá gbé bẹ́yìn. Ah, ah, kí lẹ gbé kí lẹ gbé kí lẹ gbé. Ah, tẹ́lá tún ṣe àmúlẹ̀ mo lè. gaji kí ni. ọfẹ bá mọ́tò jẹ ni. ṣé ìrẹ̀rẹ̀ wa kojú omi rí ni. ẹ̀rẹ́ mi lẹ èmi jẹ́ sílọ̀ ọ̀dà bá kọ́kọ́rọ́. ẹgbà ẹgbà ẹgbà mo fi kọ́kọ́rọ́ mi lọ́wọ́. tó bá jẹ́ kò bókò ní máa kò bó lórí ni. wọ́n ń dì yín ni. kọ́kọ́rọ́ tó fún mi yìí mm. o tún fọkàn kọ́kọ́rọ́ ńlá yìí ẹ. tó bá kọ́kọ́rọ́ lọ kọ́kọ́rọ́ àgágòdò ni. kò yẹ sílẹ̀. ibi mọ̀ sọ́bẹ̀. ẹ kò wá kò sí kankan. ẹ wá lọ mọ́tò tẹ̀ ń wù yìí mọ́tò yìí o. àmọ́ àti mọ́tò ìgbà ìgbà ọlọ́pàá ìgbà ọ̀pá o. òkè bíi ẹ́ńjìnì rẹ̀ mọ́tò tẹ̀ ń wò yìí. pé o tún fẹ́ kú òun bíi péré mi ti rẹ̀ nìkan tó lè lò táyà bìí kẹjá. níbo. pé bá tún wá gbé owó di onírin ló ń lọ. mọ́tò èlé wọ́n lọ ṣá. ní ọlọ́pàá tọ́ba tó dòní wọ́n lọ sáfìsì ẹ̀. sáfìsì kìlọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún. wọ́n máa tún pàtì ni. ní mọ́tò èlé yìí. ọkọ̀ gbẹ̀rọ̀ ní agbára ah. níjà yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún. mọ́tò èlé yìí o kò ṣiṣẹ́ mọ́. gàjí. àfi tí o bá jẹ pé gàjí lè ń wo wájú yín. ní ọ̀la ìdí ọjà lè wá. ọkùnrin mẹ́ta lè ń wo. ní ọ̀la ìmọ̀tò. ṣé ẹ̀mọ̀ lútọ́ mi ti wá. níbo ló ti wá. ìmẹ̀kọ́ ni. ìmẹ̀kọ́ jọ̀ọ́ ni. kó ń tẹ̀rù. èkí wá ni. ẹ kàn máa wò ó ti. ẹ bẹ̀rù pàbílà gàjí ọmọ ti jáwèrè gidi mọ̀ ni. ẹ máa wò ó ti. ọmọ mẹ́kọ́. ẹ ti mọ̀. mọ́mọ́ kọ́ni dáre nítorí ti bẹ́rẹ̀ bìtà fọ́fọ́ gbámọ́tò gbàgbàgbà. èlé. gbàkúmọ́sẹ́. tó bá ṣiṣẹ́ pé ẹ kí kí bọ̀ ó ṣiṣẹ́ ẹ pè mí lórí ọkọ̀ lórí ọmọ. tọ́ba tó gbàmọ́tò yóò gba etí ẹ̀ ni. báwo ló ṣe wá ṣiṣẹ́ pẹ̀ládúró pẹ̀ládúró ohun ohun ohun tí ah ye ye poem tí mo kà ah Yorùbá poem èmi ah bọ̀bọ̀ yà àgbànú àgbànú garaajì. gàjí àbí kí wọ́n ti ń kókó rẹ̀. ọkùnrin lẹ ń pè. ọkọ̀ tí wọ́n ní kò ní í ṣiṣẹ́. ó ní wọ́n wá wọn ló ti kọ́ la. a mo rí <laughs> wèrè fún gbé wábì ó wá ń yóò ọba ló gbé wá o. ọmọ tó gbé wá jẹ. yóò sì padà jọba ní wọn bí re. ẹ dájú ẹ ọjà. ibi táyà ẹ wá bàjẹ́ dé. nígbà òkú ẹ tó tó gbé mọ́tò fún ọmọ tí a gbígbàdúrà ò lè ṣe fún ọ̀gá mọ́ yóò gbọ́kọ̀rọ̀ rẹ̀ yóò tún lé ọkọ̀ gáàjì. wọn bí yín kú. ẹ pé ẹni tó ní mọ́tò tèmi wà ẹni kó gba mọ́tò lọ́wọ́ mi. tó bá fi gba mọ́tò lọ́wọ́ mi ọlọ́run agbẹ̀mí yín ni. orí burú ni èwo èwo èwo la kọ lórí burúkú. gbogbo yìí tẹ̀lé sọ́kalẹ̀ ẹ nítorí pé. wèrè kan ìjòyè kan lolúwa àbíkílẹ̀ gborúkọ ẹ̀ kò kán èmi o. gbogbo yìí tẹ̀lé sọ yìí màá tún padà túnra mú fún yín ni. nítorí pé àràbà tèmi gbọ́dọ̀ túnra mú ó lọ ni. ẹ̀ẹ́dẹ́gbà gbà pé jésù ń ṣọmọ nàìjíríà ọmọ mẹ́kọ ni jésù. ayé ń marun tẹ́bà tẹ́bà pe yẹ tẹ́bà pe jàlámíà àti ń máa ta. ó dà ó dà pé ẹ̀ ń ṣiṣá. ṣé èmi wà lára tẹ́lẹ̀ máa lẹ̀ ẹ̀ ń ṣiṣá ẹlẹ́bẹ̀ pe jàlámíà. tẹ́bà pe jàlámíà ẹ pé dàá ń ṣìkì mọ̀ orí burú mọ́ tilẹ̀. ẹ kó lè bọ ẹyẹ ìrìn lọ ẹ tẹ́lẹ̀ dì lọ́dọ̀ are you high? ṣe ẹ háì ni. dadi olórí kúlọ̀ ọmọ yìí bí ẹ ti rí wọn burú bí edo dẹ́sàtì ipò náà wọn kọ ọkàn yìí wọn ò lè ọgbọ́n bẹ̀rù wọn ò lè ọ. kí ni báyìí ń fi mí pè gan-an àánú máa dẹ́yìn ṣe ni o mi ìdẹ̀fẹ́ káwọn pírẹ̀ǹtì ẹ̀ fojú sunkún ẹni àtàwọn ọmọ o kí ló dé tó ṣe ń wò kó yẹ kan fojú sunkún òun báyìí ah, mi ìdẹ̀fẹ́ lọlé mi ìfẹ́ lọlé bọ̀ àwọn èyí tí mo ní lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ni màá máa lò náà tí n bá fi lọlé tí ẹ ta nu ẹ̀dá bá ṣe mo máa rántí sọ̀fọ̀ ohun àṣekì àlórí lórí ìjẹ̀bú gbogbo ìjẹ̀bú tèmi mọ̀ láyé yìí náwó eh. náwó ni wọ́n ìwọ ṣe wá láwo báyìí jẹ́ gbogbo ló ti wá gangan. omi èlò mi ti gbé láàárọ̀ yìí ẹ mélòó ló ti tán mi. o ṣí ẹ̀dá jù. ọ̀rẹ́ má lè jẹ oúnjẹ ó dẹ̀ náírà. ó tiẹ̀ sùn. kún un láwọn sẹ́yìn. gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ̀kútẹ́ ẹ̀kan èmi ìwọ tẹ́lẹ̀ wà máa ní èmi ti bẹ́ẹ̀ wọ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ ó simple kò le kémi kan máa mú wọ kí n máa gbẹnu ẹ sí ara ògiri o kí n dẹ̀ máa fi sílẹ̀ jẹ́ máa lù ú mọ́bẹ̀ ó tán. ìjẹ́bù ìjẹ́bù ọba ọmọ yìí ọba bílẹ̀tì àmọ́ ah, mo ti bá ẹ gẹ́tì lẹ́mú. àwọn òde o òde o olùmọ̀jẹ́ mi jọ ọmọ gàgà eh. èmi yẹ mi o mo ṣe èmi MC èrè ah. MC èrè olórí mi èmi ṣe èrè MC èrè ṣe ráìsì ẹni dá ìráìsì. so èrè jẹ́ tún jákòrí aláìsàn ọkọ̀ kó nìyàn bá wà náyè kó jájà jẹ́sọ́fọ́ ọmọ ìjẹ̀bú rè jẹ́sọ́fọ́ wa láti lè sàn àbí hmm. ìjẹ̀bóde àbí ìlara kaka àbí ìtàjámù kẹ́ẹ̀bà ti mú gàrí. Ah, ìjẹ̀bú èso ọmọ ìjẹ̀bú. Ah. kẹ́ẹ̀bà mú gàrí tó ti kulikuli kó o yẹ kó wọn kọ́ àgbọn náà èso ọmọ ìjẹ̀bú wọ̀mùsákọ̀ òmùjára yàrá tó ẹ̀ ṣé ní kò jẹ nǹkan aláta ó wá ní gàrí ṣé gàrí jọ ń jẹ. gbẹ́rẹ̀ ààyè ó jẹ́bu ó ti tọ́tọ́ nù rẹ̀ jẹ́ ká lọ pèrò ó ti yà jẹ́ kí n bá mú gàrí rẹ̀ dáadáa. ìjọba wà á ó lè ṣì ẹni tó ti ẹ̀tẹ̀lé ẹni mo pọ́nlé dákun ìwọ ń tiẹ̀ wàá máa lọ fẹ́fẹ́ yàn fẹ́fẹ́ yàn ó rọ́ mọ ni tó gbé gàrí wá ó rí ní tó gbé gàrí wá fún jẹ̀bù ó wá nà bá wá straight. ṣàkùtì yẹn. ṣe mọ̀ pé yà ń jẹ́ gé mi. ìyá ń gé ẹ. ọ̀rẹ́ ò lè sí. ṣé ọmọ yẹn tó ga tó mi tó ah. dúró mi mi ò fẹ́ torí àwọn ìgbéraga káwọn táwọn máa ń ṣe wò dúró mi. wọ́n ti fẹ́ sọ̀rọ̀ má fọwọ́ gún mi lára. kò wò gbogbo ibi tọ́lọ̀ dá wa pé wọ́n mọ ní ibi tọ́lọ̀ dá wa pé mi mọ nǹkan tọ́mọ yẹn lè ṣe fún ẹ ọmọ yóò jẹ ga. torí ìdúró mi láti bì máa wò ibi ni kò kàn wò sísàlẹ̀. ara ara ìsì báwo rí èmi máa. ilé bàmọ́ màá jẹ kó mọ̀ lónìí. tó dáhùn àjẹ̀bù a máa ń tọ́jú owó sulé o but náà tèmi lọ máa kówó lẹ dédé aṣọ rò má máa wọ̀ títí ọdún kan lè má fi ṣẹlẹ̀ máa kówó lẹ. gbogbogbogbogbogbo ẹnu ẹ sọhùn. kó gbọ́ sọ́bọ̀ kó lóyìnbó sọ́bọ̀ wọ́tà bọ̀ dù àwa ìjẹ̀búrò òun èè ànẹ́ owó owó rà dẹ́nẹ̀ kó gbọ́ ṣìkìkì máa mì owó dé ṣìkìṣìkì máa mì bó o máa tọ́jú rẹ ìwọ ni mìíràn sọ ìwọ ojú mi look into my eyes and tell me what you see. àyà ó ná yá ń bọ̀ ní. ìfẹ́ ló máa ní níbẹ̀. Ah, ah. tàìfì ni pé ní tàìfì ènìyàn pé ènìyàn irú ẹ̀ sí èmi. Ah, ní sùúrù náà. tí má tiẹ̀ máa jẹ ọ̀pọ̀lọ́ máa jẹ ọ̀pọ̀lọ́ tó ní ẹyin kò ṣerú mi ò láìkí ẹ o ìwọ ló kó gbọ́dọ̀ dẹ̀rẹ̀ jẹ ìrẹ́ mi o imagine irú àwọn ilé kọ́ máa bá mi sọ trash ọpọlọ rẹ nẹyìn rẹ dúró yìí o kí n kó ọkọ ní mi jáde. suliya sori jẹ kí mi wí nǹkan rẹ nǹkan rẹ mọ rẹ sori ìjẹ̀búrò ń wé orí mú mi wá ìkó o sori owó wà náà rẹ ojú tí ó bí o lọ. ọmọ ọmọre. wo suliya suliya sí kò gbọ́ mi gbọ́ mi tẹ́tí kò gbọ́ mi à bẹ́ẹ̀ tún ń wò ó kó máa kó kíní rẹ kó kó máa kó rí tọ̀rẹ́ rẹ kó máa kó sí kó máa kó fún kó máa kó fún lórí owó òdìlí bá mi àmàjọ máa ń lọ orí ọ̀rẹ́ rẹ. kọ́ọ̀pù bàbá. ṣé ẹ̀yin méjèèjì lẹ́fẹ̀ẹ́ jọ máa wọlé àbájáde. ìwé mọ̀ tó bá lè jẹ́ kí ìjẹ̀bù kó má wọlé kó má jáde èmi wọlé mi sọ mọ́ wá má má wọlé má jáde o ìjẹ̀bù kó má wọlé kó má jáde come to papa come to sadi. ẹ kó sì dání. a lè sinẹ sadi wèé. kó sì dání. ọtí èmi ẹlẹ́nu ọtí mẹ omi iléya iléya ìyá máa rí mi. ẹ wo ní tẹ́tí sọ pé kí máa lọ. ojú mi ti mi pa kọ́nàkọ́nà. iléya àbàdé mi lọ ní. ìbọn rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ bọ́ sọ̀rọ̀. mo sọ pé mo kọ́ sọ fẹ́ẹ́ ní gáràjì tó kọ́ bá

wo bẹ́ẹ̀ òjà bá sọ̀rọ̀ kò dẹ̀ máa rọra wọ́n mi láìkí kan tó máa ṣe o ṣé o mọ̀ pé gbogbo iṣẹ́ tó ń ṣe bíbá ni wọ́n á dà sí lálẹ́ ni. ìgbà tó wá dà sí bí kọ́ni kọ́ni kọ́ni máa bẹ́ mi sọ trash lẹ́nu. wádà máa ní sùúrù mi ò láìkẹ́ mi ò láìkẹ́ mi ò láìkẹ́ mi ò láìkẹ́. wọ́n bẹ̀rẹ̀ ìgbéra àwọn wọn tún fi fi wọ́n bá fẹ́ tọ́ o. ọba fẹ́ tọ́ o. kí ni mo gbọ́ ṣe bẹ́ẹ̀ tọ̀ sí wọ́n. ẹ ẹ ti sọ̀rọ̀ ẹ ẹ ti sọ̀rọ̀ ẹ ẹ ti sọ̀rọ̀ ẹ ẹ ti sọ̀rọ̀ sí sí ọ̀rọ̀ ẹ̀ ẹ eh, irú kí lélẹ̀ bọ́dá gèlè bọ́dá gèlè. ẹyin kí ló dé àìwọ́n bá dà kú. Ah. Ah. kí lélẹ̀ what's this what's this. How can someone just lie down on the floor like a madman early this morning? What's this? Can you say we are under security? I'm going to report this to the landlord. Now, that's in most effect. Ijebu! Ijebu! Ijebu, come down here. What's this? Just lie down on the floor like a madman. Like a madman. Kenny, what's this? What's this? Just take a look at it. What's ah, this? Where, where, where, where, where? It's not insecurity, it's your shadow master. Eh. Shadow master, okay. ẹ jọ̀ọ́ ẹ fi ah. ah. Alájí ṣé o gbọ́ ọ̀rọ̀ tó sọ fún mi ṣé o tọ́ ni. Ah, chairman ṣé ìdúró mi jọ ìdúró onírọ́ ni mélòó mo fẹ́ sọ náà tí màá máa parọ́. tó dẹ̀ ṣọ́pọ̀ ọ̀rọ̀ tó sọ ìtòtọ́ ni. ṣẹ́ni jákì ń sẹ́ àní òun ló dì olórí ibú bọ̀bọ̀ tó ń pè ní ìjòyè àbọ̀bà wèrè mi mọ́ba ọba lé wọn ni o kò ń ṣọba bí o bàbá kórógbó ayé ẹ̀ máa rún. ṣé tó bá rí jẹ̀bù lè sọ lójú jẹ̀bù. àbí wèrè ayé ìjẹ̀bù ò ní da ṣé bọ̀bọ̀ tó ń kílẹ̀ mú fọ́ọ̀tì kò ní da fóun àti fọ́ọ̀tì oṣù tó ń ṣe àbí ni. ìjẹ̀bù fún mi. ìjẹ̀bù idiot. wàásù ìjẹ̀bú fọ́tì. ìjẹ̀bú fọ́tì orí ẹ̀kúrú. ìjẹ̀bú fọ́tì òṣìwò. ìṣẹ̀lẹ̀ wàá sọ pé ìjẹ̀bú fọ́tì àwọn sọ pé ah, ìjẹ̀bú fọ́tì ló pè. kí ló dé tó ṣe wọ́ṣọ obìnrin. ẹni rẹ̀ bá ti jẹ ẹ̀fọ́ tí ọmọ mi bẹ̀rẹ̀ sí ṣe láǹgbà láǹgbà láǹgbà láǹgbà. láàmà máa ṣe é. iwájú mi lẹ ti ń ṣe ogun kan tẹjọ́ ṣe yìí. ṣáàmà lọ́bù tó a lè o ṣáàmà ẹjọ́ kí ṣẹlẹ̀ jàre. wọ́n ní ọmọ kan tó mú wá sínú gáràjì yìí. lè sí nínú àwọn ọmọ. wèrè tó kó wá nínú àwọn. ṣé wèrè. ẹ Ah, àti ọmọ wèrè tó kó wá lísìn náà wèrè. ẹ̀mọ̀ ìdẹ́ẹ̀tì eh, tó pera ní ìjòyè kórópè àbọ̀bà kórópè. Ah! kórópè eh. ẹjọ tí àwọn kan sọmọ ṣe. oṣù ló ń jí jáàkì tánú gáàjì. ń ṣe jáàkì nìkan ó ń jí side mirror ó ń jí ká rédíò ó ń jí táyà yọ ó ń jí bátìrì yọ. ọmọ yẹn ni ọmọ olúkọ̀dá àti ọmọ olúmúsọlá ọmọ yẹn jalè rì eh. ọmọ yẹn jalè rì náà kú ọmọ. Ah! jáàkì òun re jáàkì méjì tí mò ń wá ní jẹrin mo kàn bí wà jẹ́ ń lọ ra jáàkì míì ni jàǹkárá o mo dé jàǹkárá èló ni jack ah, mo ṣe rí ah kò ní jack yẹn ah, jack ni ah, nítorí pé mo kọ jí sára and you know the meaning of jí. gaji ṣé irun ọba tí kọ jí jí sí náírà gaji. gaji ló ní o. kí mọ́tò kọjá ní gbòòrò kọ́ ọkọ jí sí náírà. gaji ni o. tí o ti ra mọ́tò ni. kí n tiẹ̀. gaji náyé náyé rẹ kó o bá tún bá sọ àbò o fẹ́ bá o fẹ́ ayé rẹ̀ fẹ́ bọ̀ jẹ́ ni. sẹfẹ ń sa. àbúlé orí bukú ọ. ayiwa dúpẹ́ rẹ̀ náà yóò dẹ́n tán. ẹ jọ ṣé náà tọrun ẹ sọ́bọ̀ ọwọ́ àmì sọ́ọ̀pù láyẹn ní jákì. ẹ ń gbọ́ ẹ tó gbé jáde fún wọn náà tó bá ti yóò dá mọ́. alaye aishama mi ò lè parọ́ fún yín o alaye nǹkan tó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ ni bàtà tábò kí bá jí kó o lọ́n pè ká jí kó o tí bá rẹ̀ tó ta jáàgì fún mi mo dá mọ́ alaye o mi ò sí múrí o. wẹ́ẹ́ dábọ̀ wẹ́ẹ́ dábọ̀ ìbílẹ̀ àṣìyẹn máa ti tu. jọ ọba ọba o jọjọjọ fún apá wádìí wádìí wádìí àwọn abọ àwọn èrò rẹ ti pé o wọn ti pé ọjọ ọhún béèrè rẹ nìgbé chairman ọba rè jọ ọ̀rọ̀ kan ló sọ kalẹ̀ nìgbé o jẹ kí chairman ṣàlàyé. ń gbọ́ nínú bíbá yìí lájọ tó ti wọ bíbá yìí àjọ ẹni jáàkì ti ń mí sínú gáràjì ń bá. bátìrì miss. Ah. èmi ìjẹ̀bù wo dẹ̀ mọ̀ wá mi o mímí jalè o mímí jalè o. bẹ́ẹ̀ni la ẹ ṣe é ṣe òṣè òṣè èdè òṣìṣẹ́ máa ma sọ tí òṣè sọ̀tà ètù yẹn lẹ máa ma sọ. ẹ jọ ṣé náà tán ra òun rẹ̀ máa ń sọ̀pìlà yẹn ní jáàkì wá ṣọmọ mi wá disappoint mi o. mímọ̀ wọn ẹ bọ̀dá mímọ̀ wọn ẹ bí mi ti fẹ́ mọ̀ wọn. o ò mọ̀ mi mọ́. mímọ̀ wọn ẹ. ṣé wọ́n kọ́ ló máa bá màmí gbọ́jà wá sílé ńgbà yẹn. iye mi ó ti gbé wá o. bẹ́ẹ̀rẹ̀ kúre. ọba ọṣẹ ah. ah, á dára fún un ọṣẹ ah, ọdà. ẹ gbẹlẹ ẹgbẹ́ lẹ́mi yé mi kẹ́ máa wọlé o máa wọlé yé mi ẹgbẹ́ lẹ ẹgbẹ́ lẹ yé mi mo ti fẹ́ máa lọ o ẹgbẹ́ ah, lẹ o. bọ́tà máa lọ dúró ah, lẹ́mi o. Ah, yé mi dáhùn àárọ̀ ọ̀rọ̀ dà ẹgbẹ́ lẹ. mo fẹ́ pa àyà ká lóbìnrin. tó kọ́ lọ dàbí ọmọ mo ní bólú àbáyé ọba orúkọ mi tí mo bá yé ń gbẹrú wa o. iye ìyá èrò wa àṣọ ya wèrè ni ibo ló ti wá. iye ìwà tí mo bá yé ń gbé ọjà oko wa ọjà oko. ọ̀la èmi lọ́ba gbá gbẹ́rù wa. ṣebí ọba tí mo máa ń sọ fún ẹ pé màá bẹ mi gbẹ́rù ní gbogbo gbà ṣe báwo nìyẹn tí mo máa sọ pé ní gbogbo àwọn onímọ́tò pé tí bá fẹ́ gbé gbogbo ọjà tí mo rà ò bá gbé ọgbọ̀n ò bá gbé mẹ́sàn-án eléyìí tó bá mi gbé wọ́n lè ní mẹ́sàn-án ni ẹ ti máa ti máa sọ orí ló fi bá mi ru gbogbo ẹrù yẹn tí mi ò bá rí ọba ní gbogbo àwọn onímọ́tò èmi pé òní wọn mọ́tò mi o. mẹ́sàn-án lọ́run lọ́run mélòó wà lára ẹ̀ ìwọ jẹ́ kẹ́kẹ́kẹ́tẹ́ ni ó jẹ́ pàórítì ni. wo ọlá ìwà ọba yìí nínú gbogbo onímọ́tò ó dáa tó bá jẹ́ pé bí ọmọ yìí bó ṣe ń ṣe ní gbogbo àwọn onímọ́tò ṣe ń ṣe pátápátá ayé ìbá máa dáa o ah, ó dáa ó níwà bọ́nà àdúgbò wa ìṣe burú tó ó máa tó bá mi forí kó gbogbo ẹrù mi wá sínú ilé ni. màámi àwọn ọmọ eré ìjọ ọmọ onílé ọmọ olè yẹn ni olóyè ìṣàmú fẹ́ fún ya abúlé lọ́rùn tẹ́lẹ̀ ni ní ìráyè ìwéré àwọn ọmọ eré àwọn bọ́là ni wọ́n máa ń jalè ni. míṣòlè o míṣòlè o iye mi ọwá sọ̀wọ́ míṣòlè o míṣòlè o. à ibi ọdọ ti ṣiṣẹ́. ibi wọn ṣe bíríìjì sí ẹ kọlà kọlà. kọlà ó yà máa lọ́ọ̀rà alẹ́ o ti lẹ́nu tó ti yẹ fún yá mi yẹn máa fọ̀ máa lọ́ọ̀rà má ṣe bó ewu ẹ̀yà ò jẹ́ mọ́. ó ti yẹ ọ̀rọ̀ máa ṣe bí olórí burúkú ọ̀rọ̀ máa máa fi yẹn máa já mi. ọmọ alálùbáríkà ni ọmọ ọmọ yẹn ọmọ yẹn akọ́bí mi. ààyè wọn kọ́ fọ̀rọ̀ yèmí lẹ̀ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ni kò jẹ́ ká yanjú báyìí ṣé pọ́ìntì mi yé gàjí ọkọ eh. òkú àbí kí ló ń pè é. ẹ yan mi. jẹ́ni torí kí wá parọ́ mọ́ lélẹ́ yìí. azẹ ayé ẹ̀dẹ̀ máa pàṣẹ. ẹgbà lọ́wọ́. aráàlú tèmi lórí kí wá parọ́ mọ́. òbí bàbá pàpọ̀ lọ́wọ́ tó sọ yẹn. Ah, kílódé kò máa má lọ́dọ̀ ọkọ ògùn o kí ló ń ṣẹlẹ̀. sàmánù abayé àwọn kájí kónú ọgbà yẹn tẹ ẹ̀kẹ́ ṣiṣẹ́ lé lórí lórí wa. òbí bàbá pàpọ̀ lọ́wọ́ tó sọ yẹn ni. aláwọ̀ tẹ máa ṣiṣẹ́ lé lórí tẹ ọmọ ilé ọmọ ya tèmi lè rẹ ọgbọ́dọ̀ ránú ọgbà yìí o ṣé pọ́ǹtì mi yẹ ikọ́ gbọ́dọ̀ ṣe ṣàmánù mi òwò ju o. gaji tó bá ti bí ẹ tó mọ̀ pé bàbá àti ìyá wá bá mi lọ ọjà kó wá gba ọgbọ kìíní lọ́wọ́ mi ṣàmánù ẹ má dùn o. ẹwọ ẹjọ mi ẹwọ ẹwọ jama ti ní olùdájọ ẹwọ ẹwọ ẹ ní sùn jà jama. fo ọmọ mi bàbọ kẹkẹ ọba lọ. bàbọ kí ni ṣe lu wọn. ọba kọ́rọ́ pé kí ló ṣe fún wọn o. ẹ wo ẹ̀yin guys ẹ má jẹ́ kí ó surprise yín pé mo kàn pé so suddenly eh, àwọn àgbàbọ̀ wọn ní ẹ̀kúṣẹ́ báyìí ló mórí iṣẹ́ yá torí ẹ ti mẹ́ni pé ẹni bẹ́ẹ̀ ṣe dáadáa then I would have scolded you people <laughs> um, yes mo mọ̀ pé wà á wẹ́ a contract ti àwọn ṣẹ́gun ògèdèǹgbé multinationals tá ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ látọ̀gbọ̀ yìí. do you got this? wow! <laughs> wow! Congratulations, sir. Congratulations to us. yeah, yes, sir. You're wonderful. Wow. Finally. Uh, yes, yes, yes. It actually came around the time tèmi gan ti ń wò pé akínú ah, ṣàwọn pípò ìbáyìí pẹ̀lú gbogbo effort wa àti gbogbo owó tá a ti ro gbogbo pictures lọ́tún lọ́sì. Ẹ wá wò wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣomiṣẹ́ ẹni tó bá ṣe dé òkè báyìí òun la máa gbẹ̀yìn fún àṣẹ ìbẹ̀rẹ̀ ni o ẹ má jẹ́ ká wà completely overwhelmed over the success àti ẹ̀ tí ìlédè kankan ṣe mọ̀ pé afẹ́ tó twenty tá à ń bid fún kinní ìtẹ́lẹ̀ wọ́n ti wá reduce wá sí méjì àwa àti àwọn akínbíyí òjò fẹ́ mo ní akínbíyí òjò sí àwa. ah no no no no igi mú jìnnà sórí ìwọ náà lè lé wa bá. ẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ wọ́n lẹ́mìí ẹ̀ eh, but bó ṣe wá ń kórè sí i àwa kan síta èmi náà ní jókòó à á bẹ́ síta báyìí à á máa ṣe àwọn materials níbi tí a bá ti rí quality materials tó jẹ́ tá a bá pa gbogbo ẹ̀pọ̀ báyìí tá a dábò wọn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ competition níbo. yes sir we've won it already nǹkan tó tiẹ̀ ti mú ká dé level yìí it's as good as done. sir with my professionalism and the zeal because ó ń gbé mi inú báyìí we will deliver the best so ó tiẹ̀ ti bọ́ sí wa lọ́wọ́ ká kàn máa celebrate lókù báyìí. olúwa tún mi ṣe èmi ni wọ́n tún sọ yẹn fún ṣé bí mo mọ̀ ẹ́. <laughs> and as for me and my partner yes sir i'm afraid need the best i will make sure pé iṣẹ́ yìí ó bọ́ sí sir. yes yes yes. ọlá mi. yes sir. congratulations once again ah, inú mi dùn gan nǹkan tí ó máa wá ṣẹlẹ̀ ń sìn yìí tẹ bá ti tidy up our table sí ìtàn. yeah creativity orí wo a máa bẹ̀rẹ̀ sí bring work la máa ṣe báyìí how we can àbí tábà tẹ̀sí kúrò sílé mi ká kọ́kọ́ lọ ṣe fàájì eléyìí. fún ìrìn ìta. èmi ti ẹ̀kọ́ mi. ìjẹ̀bú tó pè lára ẹ̀ ọ̀gá ti sọ pé kò mọ ọmọ mo ní láyé kò lè rún èmi ṣùgbọ́n bí mo ṣe wá bẹ nísìn kémi àti ẹ kájọ ọmọ yìí mọ́ra wa kájọ rò pọ̀ kájọ lẹ̀ pọ̀ mo máa wò pé ìwọ gan-an ó lọ́lá lára èmi gan lọ́lá lára ọlá wa wọnú ọlá ọlá jí wọlá kí ọlá wa sọ̀kalẹ̀ sílé wa gbẹ̀ ajé rọ̀pọ̀ má jẹ́ ajé sún má jẹ́ ọba jọ dárúkọ mọ́ra wa ọba sá. sórí sóríyà sórí. mi ah! fẹ́ sóríyà ibi ló ń gbọ́rọ̀ lẹ wo ti fẹ́ máa ń kọjá yìí rẹ o. àgàgàgàgàì mo sọ mí fẹ́. sórí gbogbo bóyá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ láti bẹ̀rẹ̀ pa owó máa sọ lọ́gà wáyé mo ti mọ bí omi lọ. Ah! eyẹ dúró kéèfì mi pè nà mo ní àtò kìdí dẹ kéèfì mi pè. ọkọ ni. irú ọkọ iṣẹ́ wa ṣé olóòfò mímọ̀ tán rẹ ní gáràjì èyí tí máa play rẹ̀ rẹ̀ ń sẹ̀ máa play rẹ̀ máa play rẹ̀ wo á clear bàjẹ́ sùlìyà ìwọlé jẹ́ fọ fẹ́ fẹ́ sí ní chairman ó ti gbàgbé ó lè ṣe bí ẹ̀wà náà yìí èèyàn ọgbà ẹ̀wọ̀n ọba mọ̀ ó tún ta mọ́sẹ́kọ́ yìí ní ti ṣàwà gbà mo sọ yẹn di ẹ̀dùn anilẹ̀ wíjẹ́ kó ní kórópé ń dìmọ́ òbí yẹn òbí rajà ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù rẹ̀ rèé àtẹ̀sọ́ ìjẹ̀bù ká máa máa mọ̀ tí ń bè mọ́ àwọn èmìrè ìgbà mí ìgbà third unit fourth unit gan mí jẹ èmi ló wá forí fọ ọwọ́ rẹ̀ mi jí sówó mi jí sówó ó ń fọ ọba kórópè o ọba kórópè o gbogbo ìyọ̀rẹ́ ń wọ mọ́tò ọba kórópè o ló ń wá mọ́tò ọba ọba kórópè o ọba jẹ́ ká máa. kí n bá tún gbọ́ kí n bá tún gbọ́ sórí ọjọ́ kọjọ́ kí n bá tún gbọ́. àbísọ̀rọ̀ fọ àmọ̀ fọ ráìsì ló máa tà náà rọ̀ kó máa tọ̀tí lálẹ́ àmọ̀ fọ oje ni àmọ́ bó jẹ́ ni tó bá gbé yẹn wá o wọ́n ti fọ olóṣèré bá lọ sílé ọtí tẹ́lẹ̀ àmọ́ fọ ọlídé rọ lọ ọlídé rọ lọ òun wá òun wá òun wá kó n fọ bá rè fún mi wẹ́lẹ̀ fẹ́ mi rè fún mi o ó gbàgbé. Ah. bàbá ọkọ mi. wo sùlìyà oríyẹmí kọ níjẹ̀bú wẹ́lẹ̀ sọ mi dá ẹdun ayé lọ sí kò gbàgbé káyì. tó bá ti rí mi gáràjì wa ọjọ́kọjọ́ bá ti rí mi gáràjì wa kó bá ti ta sí mi ó fẹ́ gbà kúrò pé ń bì mí ọba àwo lọ. hallelujah. hallelujah. saitama oh, olúwa <laughs> mo rí i pé gbogbo nǹkan yìí kò lọ déédéé. wọ́n gẹ̀ mo wá rí i wípé ẹyin pàápàá ẹ láfa ṣé o ti yẹ mo rí pé yín gangan fúnra yín ẹ ti wá láìka obìnrin ṣé o ti yẹ yín nísìn àmọ́ gbogbo nǹkan tí ó lọ dìde ó lè tó tá máa ṣe sí ṣé o ti yẹ yín nísìn ẹ máa wẹ̀ dáadáa ẹ máa wẹ̀ ó dẹ̀ tún níṣẹ́ ìbùkún tá a máa gbé kalẹ̀ ẹ máa ra àgbò mẹ́ta ẹ máa ra ìmọ́lẹ̀ pupa méje ẹ máa ra búlù méje ẹ máa ra funfun náà méje a máa ṣiṣẹ́ yẹn fún yín èyí tó bá kù àgbẹ̀ fún yín ẹ fi máa wọn ṣọ́ọ̀bù. ẹ ọ̀rẹ́ àgbò mẹ́ta ṣeun má ní ní sùúrù ògbọ́n nǹkan tó sọ ni àgbò mẹ́ta èló gan ni mò ń gẹrun irun mélòó mo fẹ́ gẹ̀ tí màá fi ra àgbò mẹ́ta. ṣé bí mo mọ̀ wá síbi. ẹ àgbò mẹ́ta náà pè é. ṣe sùúrù má gbọ́ ọmọ ni kò gbọ́ má gbọ́ ti yá ìdí mo mọ bí tí mo mú ẹ wá nẹ́tíwọ̀kì wọn lè má dáa àmọ́ gbóná bíi ajere ṣe sùúrù. nẹ́tíwọ̀kì wọn o bọ́dà tí máa wò ó tèmi kẹ́ gbọ́ o wọ́n mọ̀ mi bọ́ yẹn wáyé wọ́n mi ríran o ee sọlọ́n fi ràn wọ́n wọ́n rí fòó nírọ̀ bọ́ọ̀tì sẹ́mọ̀ wọ́n ní pírọ́blẹ́mù dẹ̀ ní àwọn. ok àwọn wọn lọ. ee àwọn wọn lọ ní. o ti yé wọn tó ṣe tèmi rí kẹ́ gbọ́ o kẹ́ máa gbọ́ tèmi o wọ́n fọ́kẹ́ ra agbọ́n mẹ́ta agbọ́n mẹ́ta. agbọ́n mẹ́ta agbọ́n mẹ́ta ẹ ìmọ́lẹ̀ méje. kandu funfun méje. ok. Mm -hmm pupa méje wọ́n fọ kẹ́ra dúdú o wọ́n fọ àti blue méje a máa ṣe pọ̀ a máa a bá ti parí iṣẹ́ yẹn a máa fún ẹ wọ́n máa lọ fi wẹ̀ wọ́n máa dẹ̀dá wọ́n máa fi wọ́n ṣọ́ọ̀bù wọn ó ti yẹ wọn wọ́n iye mi wá fọ ìgbà sẹ́ máa wá ṣe iṣẹ́ yẹn àbí mo fọ ìgbà sẹ́ máa wá ṣe iṣẹ́ yẹn. <laughs> ọkọ mi ṣe balẹ̀ ni ẹ agbo <laughs> agbo bros ẹ bá wa sọ fún mọ́mì ìtòrọ́rọ̀ <laughs> tí wàá lè máa yá wọn ẹ bá wa sọ fún wọn pé tó bá di ọ̀la àárọ̀ ọ̀la mọ́mì àárọ̀ ọ̀la a máa wá ṣe iṣẹ́ yẹn ìyẹn easy gan tó bá ti já lágbọ́n mẹ́ta. ọ̀la àwọn ọmọ wa láàárọ̀ ọ̀la. ẹ ẹ ẹ bàbá yín yàrá kẹ ebi ò kí ewe ẹnu ẹ̀wọ̀ èmi ò kí ṣe jésù o jésù ló jókòó dídì o èmi o mọ pátá o ẹgbà wọn lọ o. ewu tún ni ta lárọ kì í ṣàrọ oke oyè mi. wọ́n bụ bá wọn ya wọn a wọ́n fọwọ́ máa wá ṣe náírà mo kẹ bá máa padà wọn náà láì ra gbogbo nǹkan ẹ̀ kẹra wa a máa bá yẹn ṣiṣẹ́ a máa parí ẹ̀. a ti ẹ̀ need àti máa lọ bọ̀ situation wọn ẹ̀ ó critical. ẹ wá máa lọ ọlọ́run ti gbàkóso ọlọ́run mọ́bìnrin ti rí tiwọn. ó yá ẹ máa lọ bó bá ti dá àárọ̀ la àárọ̀ la kùtù. ẹ bá mi dábọ̀ mọ̀ mi yìí o ọlọ́run ìṣàánú mi ó gbé mi tó ní ọba ọba lórí ọba wa ẹ jẹ́ káàbù máa bọ̀ kó máa rẹ̀ àánú gbà kó rẹ̀ yọ̀nà ọlọ́run a ah, olúwa tó dé torí kọ́ndíṣọ̀ tí mo wà yìí. lórúkọ jésù àdúrà yẹn àgbà lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà mo ti torí ẹ̀ ń gbàdúrà agbára ọlọ́run fúnra ẹ̀ báyìí ló máa rìn padà wá bá wa láìpẹ́ láì jìnnà lórúkọ jésù kristi. olúwa ṣàánú mi lórí ọmọ mi má kó púpọ̀ jèjì gbogbo ibi tóbi tó bá wà olúwa mi dáàbò ògùn jẹ́ kó má rà bá. jọ fún mi ní card five hundred naira mtn. ok mtn. ok. ọgbẹ́ni gbẹdọ̀ kadàn ẹ kí lọ́kọ́ mi pẹ̀lú gbogbo ilé ìgbà fi kí lọ́mọ yìí ti ẹ̀ sọ báyìí sí ti tó yẹ yẹn. ó sọ̀rọ̀ sókè rẹ̀ àmọ́ kọ́ mi ò gbọ́ mọ́kọ́ tó mi wá o ó sọ̀rọ̀ sókè kọ́yẹ́ kí gbọ́kọ̀ tó sọ. sorry ẹ jọ ṣé kì í ṣe ìyá àdúrà tó wà ń bẹ̀ ẹ́. àwọn ni. tó dàbí pé. lọ́sọ̀ kó máa ń sá fẹ́rẹ́ bí kò ń dàgbò rẹ̀wọ̀n báyìí bẹ́ẹ̀ ni àwọn ni mo rọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ náà. eré ọba lolúwa. ah Ah, ẹ sọ fún wọn inú wọn máa dùn gan like ariwo ẹ lọ́tún ń pa kiri gbogbo eh, ìlú ayé. àbí ọba kọlẹ̀ àbí ọba lolúwa ẹ dá mọ̀ ẹ mọ̀ sẹ́wọ̀n ni. ẹ eh, oh, ok if that should be the case no problem ṣó ti yẹ ẹ eh, jẹ́ kán mè kọ́ tán. ẹ wo gbàjáre one minute ni mo lò mo tiẹ̀ bá sọ̀rọ̀ gan pàpà gan kó sọ̀rọ̀ sókè mímọ̀ kan. ẹni tó sọ̀rọ̀ tọ́wọ́ wọn já gan wọn ní one minute ẹ ń bá wò ẹ ń wò ẹ ń wò ah five minutes náà lọ five five five. èmi kí ni mo á sọ lórí pé mo sọ pé ṣé o ti mọ bẹ àbí kò mọ bẹ. ee eh, eh, fi wọ́n sílẹ̀ ṣó ti yẹ má wọrí ṣó rí card five hundred tí mo rà àtọwọ́ kọ́ọ̀lù wọn yọnu ilé ṣó ti yẹ ẹ̀hẹ́n tó kù kí wọn náà fi kó o lò bẹ́ẹ̀ ṣó ti yẹ. ọ̀sán ti sọ ọ́ kàdé sọ̀wọ́ ó ti sọ̀wọ́ ẹgbẹ́ ìsọ̀wọ́ ẹ ká sàn ẹ jọ mà ṣé mo lè ní. ẹ wo ẹ ṣe ayọ̀ yín ò ní bàjẹ́ o ah, ah. wọ́n ní ẹ ti fún ọ lówó ẹ mo ti fún ọ lówó ẹ lórúkọ Jésù àbọ̀ lọ́wọ́ àwa lórí. ọmọ yín ọba ẹ mo rí lẹ́kọ̀ọ́ mọ́tò ló ń wà ń sìn àwọn tó sì bó ṣe ṣe ní ẹtọ́ bá ti gba owó ọba mu yàn. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ gbọ́ mi ọmọ yín ọmọ yín ọmọ yín ọba ọba mo rí lẹ́kọ̀ọ́ mo rọ́ọ̀bà lẹ́kọ̀ọ́ mọ́tò ló wà nísìn mọ́tò ló wà nísìn. ẹni sùúrù tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbọ̀nsẹ̀ ṣe papà bẹ́ẹ̀ ni pé nẹ́tíwọ̀kì yín gan ó fẹ́ dàbí ti tèmi ni mímọ̀ mi wá fásitì kìlọ̀ bùkọ́ náà ni gbogbo wa ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ gbogbo tẹ̀ bá mi sọ ní ìsìn ni pé ẹ bá mi rí ọba. mo rọ́ọ̀bà lẹ́kọ̀ọ́ orí mi mo dára mo ti wà tipẹ́tipẹ́ tí wọ́n ti sunkún káàkiri gbogbo ìlú ìjẹ̀bú yìí pé mo ń wá ọmọ mi mo ń wá ọmọ mi mo ń wá ọmọ mi eh, ní ìjẹ́rìí. Eh, ọba òkú mo rí ọba lẹ́kọ̀ọ́ mo gba nọ́mbẹ̀ mo gba nọ́mbà eh, nọ́mbà ọmọ yín ọmọ yín nọ́mbà fóònù mo gbà. ẹ mọ̀ kó tó kò sí wàhálà ẹ bá mi pè é jẹ́ kí n bá sọ̀rọ̀ ìfẹ́ ah, tí mi méjèèjì ẹ kì í gbọ́ tó sùn. èyí ẹ káàdì tèmi wá ẹ wo bí <laughs> a lè ṣe bẹ́ẹ̀ ṣó ti yẹ yín torí káà tèmi wá láì ẹ mo fẹ́ fi pe client mi ni ṣọ́rọ̀ mi ti yẹ mo fẹ́ fi pe client mi now èmi máa fún yín ní nọ́mbà ọmọ yín ẹ pè é fún ara yín ṣó ti yẹ yín n tó máa ṣẹlẹ̀ ní ẹja lọ sí ìdí mọ́tò. ṣòro ẹ mú mi lọ sí èkó. mú yín lọ sí èkó báwo wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀yin wúmá ẹ wo bí ìránṣẹ́ ẹ̀rọ àmì ìránṣẹ́ olúwa ni yín ni mi ò ṣe yẹ̀yẹ́ yín o mo sọ wípé mo ní ma fún yi ní nọmba ọmọ yín nọ́mbà ma kọ́ fún yi oh, ẹ lè oh. pè fún rárá yín. ẹ máa kọ lọ́wọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ ọba ẹ máa kọ fún mi ẹ wo ẹ tó kájọ kájọ ẹ ènìyàn bá wá dé ènìyàn já bá wá ń bá lọ àyàn ọmọ ẹni. You people keep collecting money from me. Ẹ sọ pé ẹ studio, ẹ lọ rí yá rubbish, ẹ yá ẹ yá ìkọ́ ẹgbẹ́ ọ̀sọ́kè, ìkọ́ ṣé ṣé nǹkan tí mo fẹ́ jẹ nìyẹn? Ẹ́ what is your hair of professionalism? Bàbá dẹ̀ wí ta ìwé, ẹ sọ pé ẹ̀yin photojournalist, I'm a professional. Nonsense. Now, ẹ jẹ́ kí n sọ fún yín, ó lè má yé yín o. Ṣé àmọ̀ pé, you see, I just told you they have given me the second chance. Just by the grace of God now look ó ṣeé ṣe kó má yẹ this contract i must not lose ẹ jáde lọ ẹ wá jáde lọ ẹ kàn lọ ya ẹ kàn gbowó lọ́wọ́ mi ẹ lọ ya àwọn tó dúró àwọn tó i have told you times that number give me good pictorial abstractions àbí kí ni gbogbo kí ni gbogbo rubbish yìí now look wọ́n tún ti fún wa ní second opportunity we have we have been given a second chance after eléyìí ṣe ìbá fún mi ní nǹkan tí mo need if i have to go down for whatever reason you are down also. ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ ká ṣọ́ra o i'm fuming i'm not i'm not happy with you now get out in my office keep your sorry for yourself. àbí kí ni gbogbo nonsense yìí àdéhùn kí ansa ẹ sọ pé ẹ̀mí ni tó kú tí n lose contract yìí if I go down I will make sure we go down together. Gaji kọ́ yìí. ah bàbá o gàjí bàbá o. àwa nu. ṣe rí ọmọdé mẹ́kọ̀ọ́ yẹ kó má ra lọ́wọ́ èmi mọ̀ pé mi ṣe yìí èmi ṣe wáá bá yín fi bẹ̀yìn ẹ má bínú òun rè ìdọ̀bálẹ̀ mi rè òun rè òun rè. gàjí àti òun rè dọ̀bálẹ̀. Ah, bàbá bàbá bàbá wà. Ah, ẹnu tí pìyàn fi borí ṣàjò ni èmi yìí fi ń lọlẹ̀ yìí bẹ́ẹ̀ni lọlẹ̀ lẹ́ẹ̀kan sí fi lọlẹ̀ fi lọlẹ̀ ah, àìsẹ́ gbé ara wa kájú ara lọ sí jákàdì kọ ìwọ yìí hmm, tọ̀tàn ọ̀tàn àbí ọ̀tàn wo ìṣọ̀lá sílẹ̀ kò fún tí ọmọ bá kàdàkàdà rẹ ọmọ bá tiẹ̀ lọ́jà rẹ ọ̀dà ńlẹ́ o ó kílẹ̀ yìí o ó ń rarùn. Hmm. Ah! kéde. Ah! chief mi mo gbọ́ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. Ah! Ah! kéde gbajú kí ló fi chief kí ni mo fi ṣe. a gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ gbajú gbajú gbajú gbajú. ṣé o ti di ẹnu tẹ́ gbèdè mi kó ṣàkémi fi gbolẹ̀ eh. ẹ fi tọ̀dọ̀ yín gbò. gbajú chief gbajú gbajú ló ṣe ṣubú chief kí ló ṣe ṣubú chief gbajú chief gbajú gbajú chief gbajú chief chief chief ah chief ah. àwọn olè o. Ah! Gaji Gaji Gaji. Ah! Ah! adé ni wọ́n dẹ́yìn lọ́wọ́ yìí o lọ́ọ̀ dákun wọn ò sì ní Michael ìwádùn dà ta ni kó fi sá Gaji. ẹ̀gbọ́n ọba o mo ní kó lọ jókòó fún bàbá òtí. sọlá. kí ló dé. bàbá mi ni o ọba ni o ọba ni o ọba ni o ọba. ọ̀rọ̀ pàtàkì kan má bá wa bàbá. ọ̀rọ̀ wà ẹ mọ̀ ń gbọ́. ó ní ọkọ̀ mo rí lórúmọ́jú o bàbá ìkọ́ ẹ̀dá o ẹ̀dá o ẹ̀jẹ̀ mi jáwé tán o ẹ̀dá o lójú àlá mi mo ti rí o bàbá ṣé o léyàn rẹ̀ bá mi jà. èyàn tí mò ń bá jà. ẹ má báyàn jà o Si kẹ́ má gba ìdọ̀bálẹ̀ kankan lọ́wọ́ ẹnikẹ́ni o ẹ má gbà o. kí n má gbà ìdọ̀bálẹ̀ yàn. ẹ má ó léwu o mo ń sọrí wẹ ó léwu o. kí n má gbẹ̀bẹ̀ yàn. bíbẹ̀ fojú sunkún ẹ náà yìí ó léwu o. ẹ jẹ́ má jẹ́ fojú sunkún aláàánú mi rẹ̀ jẹ́ o aláàánú mi rẹ̀ jẹ́ o kéèyàn tó wò sùn wò sùn kó tó gbé kóró péré yàn kéèyàn má wà aláàánú èèyàn ni. ó ṣoríire ó ṣoríire. àṣẹ bàbá àṣẹ bàbá wẹ́ni kúrí wa o. àmín àtọjú àtẹnu ànífisùnkún tiẹ̀ náà àṣẹ. ọ̀dà o. Ah! ẹ jẹ́ n padà rẹ lu iṣẹ́ mi bàbá. ẹ ṣe o mo nífi wẹ́ lẹ́ o iye hmm, ọba o. ìṣọlá mo ní ẹ̀ka ìdẹ́ ìdọ̀wọ́ mi. ọ̀rọ̀ náà lọ́wọ́ ìwà aṣọ yìí o. kí n mọ́ gbàdọ̀ bá lé èèyàn ọ̀rọ̀ ọlọ́pẹ́ lọmọ ìṣọ̀ òní tí mo lójú ọ̀hún nísì lọ́nà tó wá sọ fún mi. tààtún ní àwọn aláìpọ̀ ju. jàjàrà jàjìjà jàjàbọ̀ jàjàrà ọmọ aláìpọ̀ jàjìjà. tààtún ní. bàbá rẹ̀ ṣe ní ọmọdé mẹ́fọ́ jẹ́ kó má ra lọ́wọ́ ẹ̀ kàn ní bínú. ẹ ìṣọ́lá má jọ́dọ̀ padà o mọ́jọ́ ọ̀dọ̀ balẹ̀ o gbé gbé gbé gbé gbé mọ́jọ́ balẹ̀ o mọ́jọ́ ọ̀dọ̀ balẹ̀ jẹ́ ọ̀dọ̀ balẹ̀ màá balẹ̀ aa ọ̀dọ̀ jẹ́ ọ̀dọ̀ balẹ̀ ah, ẹ jẹ́ ọ̀dọ̀ balẹ̀ fún láyé ìtọ́lá gbé gbé gbé ìta ìta. Pikasa si, Pikasa si, tí tí, Fagagoro si. Olóṣì, olóṣì wọ ìṣọlá tó bá tún wọlé tó wọlé tó tọ̀ balẹ̀. ìlórí rẹ ó rẹ́ẹ̀dì. Ah! ọgbọ́. mo ti gbọ́ wa ni mo gbọ́ sà. omi ló mọ ibi ó ń gbọmọ lọ́wọ́ rẹ ẹ wá wọ́n bá kóró pé pẹ̀lú àwọn èèyàn yóò kọ́mẹ́dì ẹ̀mí tàkìtì òyìnbó bú omi tó máa dáre àtinúwá kò kọ́. It's been a long day. In fact, mm. very stressful. Oh stress, Oh stressful pa. Dúró dúró dúró dúró. What's that? Reverse, reverse. Ló ń ṣẹlẹ̀. Mo rí nǹkan nǹkan tí mo rí yóò rí. Reverse jọ. Reverse reverse. O rí ah. Wow. Wow. This guy got ló ń pè ní Mr. Rainbow. In fact. <laughs> Ah, ah. Just look at the colors. Oh, oh, oh, costume. Eh, hey, this is rich, radiant. Owó ojú ẹ̀sìn yẹn, o yẹ pé mo ní láti máa dáhùn. O dẹ̀ fẹ́ máa lọ. Dúró jọ. Kí wá you Ṣé o fi pé mi kàn fẹ́ wá wòran ni? No, now this is actually a beautiful sight. Oh. Yeah, it's something colorful. It's. It's true. Creative kàwọn pictures guy yìí. ẹ̀yà náà no problem. mo fi hàn pé ọ̀gá máa láìkẹ́ bọ̀ tán bá láìkẹ́. owó tẹ̀ ṣe dúró. <laughs> honestly mo láìkẹ́ bàjẹ́ mo láìkẹ́ bàjẹ́ wo èyí tí èyí lè fún bọ́ọ̀sì o. bọ́ọ̀ eh. láìkẹ́ fine bọ́ọ̀ láìkẹ́ bọ́ọ̀ láìkẹ́ má wọrí a máa tọ́jú ẹ̀sìn <laughs> a máa tọ́jú ẹ̀sìn ní o fáwọn wow this is lovely. kọ́sítúmù yìí. Ah, ah pa wọ́n wọ́n wọ́n tún change pose wọ́n change pose <laughs> àbí bí ìpọ́n mọ̀ pé mò ń yà wọ́n ni ah guy man this guy is a clown bó e ti dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tò yẹn wo nǹkan tí mo sọ. wow máa bí mọ́tò yẹn ti ṣe fún ní kọ́lọ̀ sí. in fact ó wà very attractive ọlọ́run. mo ti ní enough shots i love what i'm seeing. okay. i think we can go now. yes then we can, we can go. go. Yeah kọ́mẹ́dì kọ́mẹ́dì kọ́mẹ́dì kọ́mẹ́dì o ẹ̀mí ta bí jọ. actually ọ̀gá inú wa dùn pé ẹ appreciate effort wa lórí this very creative picture but then ó tún wá dàbíi pé nǹkan tó ń jẹ́ kí inú wa dùn ló tún wá fi wá sí this situation of dilemma because as it is task tẹ́ fún wa yìí is almost an impossible task ẹ mọ̀ pé mi ò láìkí máa sọ pé nǹkan kan wà tí kò possible but this particular one tẹ́ni pé ká lọ máa wá guy yìí is i don't know because on that particular day it was not like we planned for it yes, another assignment tẹ fún wa the other project òun la lọ ṣe níjọ́ yẹn bá ṣe ń bọ̀ lákan déédéé rí guy yẹn as in it was looking very fascinating mi kò tẹ̀ wò pé àtàbá tẹ̀ káwọn ṣọ́ọ̀tì o tẹ bá láìkẹ́ níbi àkànlè fi sínú archive not knowing pé the project that he work on all this while tí kò wá successful ni ó máa wúlò fún but not telling us to go and look for the guy ah ó máa le o ó máa le sá. bá ní any possible means tẹ́yìn náà fi hàn pé ẹ lè fi help wa in the search for the guy ẹ jọ ẹ sọ àmì gẹ́ sá ẹ má bínú Enjoy yẹn akọrin ní street ni so i eh, believe pé picture yẹn ti máa wúlò àbí babe akọrin ni so. now what are you guys talking about eh? You're talking about a possibility. ah eh, now look it's not as if pé eh, bóyá boy ten sọ yìí bóyá highway kan lẹ ti you know at a flash a community kan now why not go straight to that community kẹ́ẹ̀dẹ̀ kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wa kẹ́ẹ̀ lọ sáwọn parts. Eh? Ah. Oh God. No, no, no, sir. We actually know how important this project is. At least before now, a plan a lot of deliberate shots Lori, this project. Like we a pe models, a get costumes and all. Tí wọ́n dẹ̀ reject ẹ̀ tó sọ pé wọn ò fẹ́. So amo amo gravity ẹ̀ sir. We know, but we are just. No, no, Túnmiṣe, no ẹ rí mi mọ́ tẹ́ bá mọ̀ ni I mean you be more serious about it than than this ẹ wò ó ẹ máa wá bọ̀ yìí ni o we are going to be on Look out for him you get him for me torí tí a bá rí we are really going to lose this project i mean wọ́n máa need consent ẹ̀ náà wọ́n àkànlè gbé picture ẹni ẹlẹ́ni fún wọn that is why they, are, they ask us to, to present him ẹ máa wá fún mi ní i say bí mo ṣe ń rí tẹ́ ń wò yìí ń sè ó ti wá wà very evident pé ẹ lè rí i in fact you don't seem to be making effort láti rí anyway whatever tó bá wọ̀nyí kẹ́ ṣe èmi náà máa tún set machinery in motion bóyá bí kí n lọ employ service àwọn security outfit kan káwọn yẹn náà máa bá mi wá lẹ́gbẹ̀ẹ́ kan. i'm so sorry o but need i remind you pé this picture kò gbọ́dọ̀ leak síta because tó bá ti ń di point tó yẹ pé à ń fi ojú gá yẹn hàn àwọn èèyàn we don't know who is who kó má lọ dípò àwọn client tó wà crazy about it tó má ti mọ̀ pé ok nǹkan táwọn fẹ́ fi tó jẹ́ pé àwọn wà crazy about ni everybody ti rí what's the then what's the special thing about it so sir uh, I, I know we are very anxious about this project but we also have to be very careful in our dealings. Oluwatumise, you are dealing with an highly experienced boss. I know, sir. I know exactly what you Anyway, all the same, congratulations because we have done a good job here. Obi tó máa dáre àtinúwá. Kọ́mẹ́dì kọ́mẹ́dì kọ́mẹ́dì kọ́mẹ́dì o, ẹ̀mí ta títí o. Orin ló mọ̀ ibi ó ń gbọ́mọ lọ rẹ̀. Ẹ wá wo bá kóró pé obìnrin tó máa dáre àti inú agogo dẹni tí ń wá èyí tí ó ní. bẹ́ẹ̀ ló kọ́ra wẹ̀. movement movement. ọbẹ̀ lọ́jú bẹ̀rẹ̀ lie down lie down. fi ẹ̀gbà lọ́wọ́ ọba kọ́rọ́ pé kí ló ṣe fún wọn o tán fi ń ṣe lára wọ́n ti gbàgbé pé bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ẹjọ́ máa ṣe lọ kàn máa ṣe lọ òwe. Ìjẹ̀bú. Ìjẹ̀bú. mo ti gbálẹ̀ kùn láti rẹ̀. mo ra o ọmọ yé mi o ọmọ lukosa ọmọ lukusọ́lá o olùkọ́fẹ́lẹ́dà yé fún mi o pa ah. mi o wo wà láti ṣẹlẹ̀ ní gbòòrò wà láti ṣẹlẹ̀ kọ́ ti ń pè jagaban òun rè pé bodilon ah. wo pé bodilon kò sọ́fọ́ kí ambode má bọ̀ kí Ambode kí yẹn jókòó òun Sanwó-Olú bí Sanwó-Olú ṣe jókòó kó bẹ́ẹ̀ pariwo ọya ẹ̀rọkọ́pítà o ẹ̀rọkọ́pítà rẹ̀ ní Nàìjíríà láì àfi ní gàdéjẹ ni àfi wúrúwúrú parapara wúrúwúrú parapara kò ní ìṣẹ̀lẹ̀ kí mi ra sábẹ́ ẹ̀ síbi kan ti ń pè ẹ̀ kórópè ibi kórópè mi ti wà kórópè yẹn bíbẹ̀ sí gbọ́ ibò àwọn ọmọ ẹ̀dá àwa máa ń dé tí máa ṣe kọ́bẹ̀sì ní ibọ̀ kó bá kó bá kí n bọ́ sínú ìkóró pé bí kí ǹjẹ́ ó sì lè jáde o àti kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kí ṣẹlẹ̀ ní sọ̀mù à kọ́ ní sọ́kọ́ we no see anybody we no see hello we dey come back ní ìmá jáde pósítà rẹ̀ lè ní kó kọ́bẹ̀sì mo sọ wanted ọba o ọba o wanted ni wọ́n gbé pósítà àdúgbò irú ẹ̀ ṣẹlẹ̀ àyè ah. ìjẹkúrò tí wàá dẹ́kun yẹn òun rẹ̀ bá padà sí o. gbé o wọ́n ti sọ ẹ́ sọ fún kó má padà wà kó má wà o ti ṣe ṣépè yẹn. koropin mọ ọba gbá koropin náà wọlé onípadà wá kókó lè ṣẹlẹ̀ níbẹ̀ sórí five o'clock lọ́la òun rẹ̀ má ṣe kiri ọba jí lọ sí jẹun ìjẹkúrò tí wàá dẹ́kun yẹn rẹ̀ bá padà sí o nítorí sọ fọ́tò lè ní fọ́tò lè ní èkó àti millions mo ti mọ̀ pé tẹ́tẹ̀lé ẹ̀ ìwà àti ilé tí mo ti ogún bá ẹ wọ́n ní káwọn ọmọọta kì í ṣe ìtọ́jú ọmọọta kò wá bí mà. ìwọ bí amọ̀ta ti wà ní gbẹ̀rẹ̀ ìgbà mo ní bá kò ní wàá sọ fún wọn wọ ṣe but òun kò sáré lè ní ojú ọ̀dà ti sanwó òun lórí abọ́ sọ́mọ́ àgbáyé o apc àgbáyé o ah, fẹ́ kò lọ mọ́la mo má lọ mọ àwọn ọ̀pọ̀ wo bíra àdẹ́bọ̀rọ̀ ni ojú ojú ìyá yàtọ̀ kó wá lọ ojú tó wọ kó sà kó wá yẹ wá ó ní oṣù ti lọ. tírì ni mo ti máa jí. tírì ni mo ti máa jí. agbo mẹ́ta ti jí agbo mẹ́ta ti jí ọmọ mi lóde lóde lóde ibira àdẹ́bọ̀dé ibira àwọ̀dé ibira àwọ̀dé mi ìjọ ọmọ yẹ o ọmọ yẹ wo káàmì jẹ kọ̀ọ̀kan káàmì jẹ bìrì pọ̀ ọ̀dọ̀ rẹ̀ rántí jẹ wo àmì pápẹ́ mi lọ́wọ́ yẹ jẹ ẹ tilẹ̀ sílẹ̀ jù. Ìjẹ̀bú tètè lọ́wọ́ sáré. ṣẹ̀gbà lọ́wọ́. ló bá palẹ̀ mọ́ ló bá palẹ̀. ọba kọ́rọ́ pé kí ló ṣe fún wọn o tán fi ń ṣe lára wọ́n ti gbàgbé pé bá a ṣe bẹ̀rù láàbọ̀ mọ́ ẹjọ́ máa ṣe lọ kọ́ máa ṣe lọ òwe. ọ̀gá ọlọ́pàá ẹ̀wẹ̀lẹ̀ jọ mi mọ̀ nǹkan ń mọ̀rùn kúrò nípa rẹ̀ kí n fẹ́ fi kórópè ṣe kórópè ń mọ̀ kankan ń parẹ̀ ń mọ̀ kankan ń parẹ̀ lọ́nà lọ́nà mi wọ́n tún fún mi bọ̀ wọ́n tún fún mi kù orí iye ọba mi ọ̀bùrẹ́ dúró tì mí ẹgbẹ́ tí wọ́n gbé mi ọ̀gá ìjẹ má jẹ mi lẹ́wọ̀n ẹjọ́. ẹ wo gentleman eh, just calm down fọkàn ara ẹ balẹ̀ kò sí wàhálà eh, guys I think we need to really come down to his level. He doesn't seem to understand. I agree, sir ẹ̀rọ ọdún méjìlá. Ah, ah, ah, ní sùúrù ní sùúrù wo arákùnrin a ní kò fara ẹ̀ balẹ̀ oh, o ò ní wàhálà o ò ní dààmú kankan bó ti wùlẹ̀ kó mọ̀ wo a ti ń wá ẹ tọjọ́ mẹ́ta o nígbà tá a wá ẹ títí ìgbà tí mo ní káwọn èèyàn wá ẹ káàkiri tí wọ́n rẹ yẹn ló jẹ́ ká gbé iṣẹ́ yẹn fáwọn agbófinró kì í ṣe fún ìfìyàjẹra ẹni o kán lè rí ìwọ fún wa fún wa ni wo káfí look at ọkọ̀ ah, ah, ọkọ̀ bàbá ìjàgbére ọkọ̀ ọkọ̀ lọ fi ná mílíọ̀nù ọkọ̀ lọ gbé lọ yìí ah, down mo pe ẹwọ yìí o ní ẹni o ní ẹni ṣe bí wọn lọ wà yìí èmi ni èmi ni mo ti kú ẹni sùúrù náà kí ló wọ iná. ọba ni ọba ni ọba ọba kórópé. ẹ ẹ ní sùúrù ní problem o ní problem sórí farabalẹ̀ kó gbọ́ mi dáadáa mo ń gbọ́ wẹ́ mo ń gbọ́ wẹ́. sórí àwọn ilé kan tí wọ́n ní owó iléeṣẹ́ ńlá ni àwọn ni wọ́n rí picture yìí through wa wọ́n wá like ẹ̀ gan-an tí ó dẹ̀ rí iléeṣẹ́ tí mò ń sọ yìí tí wọ́n bá fi máa like picture èèyàn kan wípé kó wá jẹ́ bí ambassador bí agbódegbà wọn tó máa máa bá wọn ṣèpolówó because nǹkan tí wọ́n máa ṣe fún ẹ later wọ́n á fún ẹ ní ìdánilẹ́kọ̀ọ́ wọ́n á ra nǹkan fún ẹ lóríṣiríṣi ó possible gan kí wọ́n tún gbé travel abroad tí wọn náà máa wá di ọlọ́lá. ẹ jù ẹ bí ní abroad ìlú òyìnbó wọ́n gbé ẹ lọ sí ìlú òyìnbó wọ́n yàtọ̀ sí bó ṣe wà yìí Amẹ́ríkà ẹ everything á wọ́n wà ok pẹ̀lú ẹ wọ́n máa dọlọ́lá wà dọlọ́lá wọ́n máa gbé nínú ọlá so reason tí mo ṣe ní kí wọ́n wá ẹ wá fún mi nìyẹn káwa lè present ẹ fún àwọn company yẹn so that i mean wọ́n náà kú ẹ ní condition tó. iye mi iṣẹ́ wo ọmọ sọ èyí tó tọ́ ni ẹ mọ̀ fọ ẹ mọ̀ fọ àbíyamọ rẹ̀ rẹ̀ lẹ̀ ìyọ̀bà ńlẹ̀ gbọ́dọ̀ gbọ́fọ́ mú lọ ṣẹ̀wọ̀n ìwúrúwé rán fọ́ sọ fọ́ sọ ọdún méjìlá dẹ́kun mo gbọ́ yẹn o wọ́n fọ ẹ̀sẹ̀ kú ti lẹ́fẹ̀ mo gbọ́ dídé yẹn o. calm down ok mr ọba ẹ calm down now kẹ́tì ẹ̀gbọ́n nǹkan tá a fẹ́ sọ. yeah i think at this point nǹkan tí mo máa sọ ni pé orúkọ yín lóró yìí yeah because ọlọ́run dìídì fẹ́ gbé yín sípò ọba láì làágùn rárá ni. ẹ fẹ́ lọ mú ìjọba. bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi tí mo ya picture yín níjọ́ yẹn rèé we're just going a kàn ń lọ lọ́nà ni a dẹ̀ rí yín and appearance yín ó wà very fascinating èmi kàn tiẹ̀ wò pé bóyá ká fi ṣeré àbí ká kàn fi sínú archive but as God would have it nǹkan tá a ti ń pursue láti jọjọ́ through yín iṣẹ́ ti wà gan ó wá dìrọ̀rùn. exactly. so I want you to know that okay mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ wípé ipò ọlá lọ́lọ́run gbé yín sí báyìí kẹ́yìn kàn farabalẹ̀ nǹkan kan ta ní ìlátọ̀dọ̀ yìí ẹ máa ń láti farabalẹ̀ gan o ah, ẹ máa ń láti farabalẹ̀ kẹ́ ẹ gbàgbọ́ pé ibi tẹ́ wà yìí ilé ìkẹ́ ilé ìtura ni yeah because ṣé ká sọ pé ọlọ́pàá ni wà ní ah, ah. ṣé a máa máa bá yín sọ̀rọ̀ lóhùn báyìí àbí ẹrí ìbọn lọ́wọ́ wa ṣẹ́rí handcuff. yeah. well you know you know what will happen now ó dàbí ẹni pé kò ọkùnrin tí ò rí ní balẹ̀. ah this guy is impossible. very very ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣebí tí a bá gbé ẹ lọ sílé ìtura hòtẹ́ẹ̀lì tó wà òkè tó jẹun tó mu tí wọn náà rí bí a ṣe ń ṣe ṣe ọkàn á lè balẹ̀. ẹ jẹ́ jẹ́ ká jẹ́ kó fìlà tó nà kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ mu jẹun kunu mi jẹun kunu ẹbẹ. kó lè ṣe tó bá jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́pàá ló gbé e lọ ṣé wọ́n fún ẹ lóúnjẹ wọ́n fún ẹ kókó ẹ lè balẹ̀ kó lè mọ̀ pé ibi tó wà yìí. ọlá ọmọ kan tí wọn máa ṣe at least tí wọn bá ṣàgbé ẹ lọ sí hòtẹ́ẹ̀lì hotel tó wà òkè mo mí ní ilé ìtura. ilé ìtura tó wà òkè tó táwọn olówó máa ń lọ. tó <laughs> jẹ tó mú. a ní láti kọ́ ká sí ilé ìwé lọ́lẹ́sẹ̀dẹ̀ tó wá yé àwọn hotel ilé ìtura táwọn olówó máa ń lọ tó ti máa lọ ń gbáfẹ́ tó ti máa lọ ń ṣe fàájì eh. ẹ̀hẹ́ tá a bá mú ẹ débẹ̀ ṣọ́ọ̀pù síbi kan mú ẹ lọ síbẹ̀. ẹ eh, ok ṣé kébì náà bá ẹ lọ ká lọ ṣe fàájì eh. kọ́rọ̀ mi tí mò ń sọ yẹn kó lè wọ ilé tí dáadáa ọlá yóò gẹ̀ẹ́sì. ọfíìsà ẹ̀ ń fi iṣẹ́ ìsáré wà á pọ̀. ah kárí mọ́tò yìí o àfi mọ́tò sọmọ láàánú wọ́n gbé mọ́tò lọ ẹ̀yìn náà sáwọn akẹ́pẹ́ ǹjẹ́ àmọ́ mọ́tò yìí wọ́n sa mọ́tò tó ìgbé lọ táàrí ọmọ jù orí títí náà lọ o kì ẹ páàkì ẹ̀ lẹ̀ kó o gbé orí dáàfù lẹ̀ ọwọ́ mi orí dáàfù lọ o ẹ bá ń já abọ́wọ̀ yìí a. Um, chief chief ẹ fọkàn ara yín balẹ̀ iṣẹ́ kékeré kọ́ lèmi àtàwọn boys mi là ń ṣe lórí ọ̀rọ̀ mọ́tò yín tó gbé lọ yìí o mo um, ń sọ fún mo ń fún ninety nine percent assurance wípé a máa rí mọ́tò yín yes a máa rí ẹyin ní kẹ́ fọkàn yín balẹ̀. ẹ wo ọ̀rọ̀ àṣùwáǹsì kọ́ ọ̀rọ̀ àṣùwáǹsì kọ́ ẹja aṣọ ọgbọ́n ẹgbẹ́ bá bá mọ́tò gidi ni dàbí tó náà fún ẹ tí ó máa láṣùwáǹsì àti ìmọ̀bí jẹ́ ń bá dé dìsìn ẹgbẹ́ àwọn mọ́tò ni. ẹja ẹlẹ́kùn dé rírí ni o ẹ̀yin fọkàn yín balẹ̀ ẹ̀yin fọkàn yín balẹ̀ àwọn àwọn èèyàn kò jẹ́ aláìmoore ni kéèyàn fi nǹkan ṣèyàn lánàá kó dẹ̀ gbin lọ tí ọwọ́ wa bàtẹ̀ tọ́wọ́ wa bàtẹ̀ wọn ò mọyé rẹ wọn ò mọ lọrẹ ọkọ ògbé dáná kúkú jẹun sí ọmọ náà lánàá àwọn ọsì gbọmọtò gbé lọ ẹ̀yìn náà láti fọwọ́ tẹ̀lé báwa wà á lẹ́nu mẹ́ta lè gẹ̀ẹ́sì. ẹ dá sí ọwọ́ náà ti rẹ̀ sọ̀rọ̀ tó tó kárí tó lọ bá ọ̀rẹ́ bẹ́ẹ̀ kọ́ o. ṣé chief tan sọ. ọ̀gbọ̀dọ̀. ok ok ok ok sir. Um, ọ̀gá Bùbákà ló pè mí sí sir. pé wọ́n mú àwọn suspect kan ní checkpoint pé that same motor tá à ń sọ̀rọ̀ nípa ìlọ́wọ́lọ́wọ́ ń sìn tó carry the same plate number six chief wọ́n mọ àwọn guys pẹ̀lú àwọn pẹ̀lú mọ́tò yẹn. mọ́tò mi bẹ́ẹ̀ sà mọ́ that same motor tá à ń sọ̀rọ̀. mọ́tò chief bẹ́ẹ̀ sà. are you sure. bẹ́ẹ̀ i'm very sure sà. ẹ ẹ ẹ jáde náà lọ ẹ jáde náà lọ ẹ jáde náà lọ kí ló dé. ẹ̀yin dúró dè wá sílé nǹkan táwa bá bá bọ̀ níbi tá à ń lọ yẹn ń sìn àwa máa pè yín lórí fóònù ẹ máa bá wa station. ọ̀dà èyí mo retí kọ́ọ̀lù yín ẹ dákun ẹ fẹ́ jọ pẹ́ ọ̀dà ọ̀hún dókítà ọ̀hún ó ṣe jọ ọ̀hún èyí ni wọ̀lẹ́ ọ̀hún ọ̀hún ẹgbẹ́ mọ́tò náà ni èyí lọ ìwé ilé ìdáwọ́ ẹ̀kọ́ wọn ju dẹ́kì point. ṣé tó rọ mọ́tò yìí ó dàbí máa lù ẹ́ sí fúlàní ni ó bọ́mọ fúlàní bá kú ó bí ẹ̀jú kí máa lù ẹ̀ kú lọ́wọ́ ẹ̀jọ̀ tó rẹ bá a ṣe nírí ni o ó sọ lójú ọ̀gá mi kí mọ́tò ìdírírí lọ ju kọ́mọ èèyàn ìdírírí lọ ẹjọ́ ẹjọ́ gan ẹjọ́ ẹ bá wa wá rí. màá fẹ́ sí géètì fún àjọ ẹ má fi ẹ má fi ẹ bá ọ̀gá ẹ̀ wá yín ọ̀gá ọ̀gá lè lọ. ṣẹ́ràn ṣẹ́ràn ó máa lẹ́ni tó máa ṣẹ́ràn fún un mo ti ń bí ẹ láìmọye ìgbà ó ní kí ló mọ̀ nípa mọ́tò òṣìfagbájẹ tí wọ́n gbé lọ. ọ̀gá ẹ̀kan ń béèrè lọ́wọ́ mi ni ṣé nǹkan tí mi ò ṣe ṣé máa dẹ̀ parí ẹ̀ mọ́ra mi pé mo ṣe é ni ẹ̀mí mi ìṣáàní sọ pé mo ṣe ẹ kò dá báyìí o ti ọ̀rọ̀ ìlú ìdẹ̀dẹ̀ ti sú mi because mo yẹ dé ni mo sọ pé bà mi ò mọ nǹkan kan pa ẹ ẹ̀ẹ́dẹ̀ lókè gbàjí máa lọ sílé ọ̀dọ̀ tiẹ̀ má dẹ̀ gba ilé ṣé bàbá yìí òótọ́ lèmi àti wọn ní business tó gba mọ́tò mo lè gbé mọ́tò wọn fún ó ọjọ́ bá ń sẹ́gun fẹ́ lù mí èmi mú kan lónìí àgbàlagbà ni wọ́n ti máa fún ọ ní ọ̀pá kan tí wọ́n lè gbàbẹ̀ lọ́mọ mi jẹ́ mo dẹ̀ fi wọ́n lẹ̀ kó má dẹ̀ di wàhálà náà lèmi tún ṣe kú òmẹ̀ mo tún dédé sẹ́ni i don't know. Gaji. àti hmm? lọlé ọwọ́ ẹ ló wà ó da gbogbo ẹ lẹ́sìn ó ro gbogbo ẹ lẹ́sìn àti lọlé ọwọ́ ẹ ló wà nísìnyí make attempt pé o tiẹ̀ wá ṣùgbọ́n fún mi tó wá ṣe um, sergeant. sọ. Ah, ní kí bọ̀bọ̀ yẹn máa bọ̀. ọ̀fíìsà. dájú kí ló ń ṣe ọjọ́ gbọ́mọ mi ni kí ló wọ́n mẹ́tò kó mi sí láti jẹ tààrà kí ló ń ṣẹlẹ̀ ọ̀gbọ́n pé òun mọ bọ̀bọ̀ yìí nìyà. dadi kí ló ń ṣe tí wọ́n gbé gbàdúgbò náà lọ́wọ́ fún ti ẹ̀sìn máa dúró torí ẹ̀ ló ṣe ẹ̀rọ náà. ọ̀gá ẹ̀rọ ń wò náà ṣọ́ọ̀nù ọlọ́pàá ni tó yóò máa tọ́ṣọ̀ mi kí ló kí ló ṣe é gan-an má jẹ́ kí igẹ̀ ẹ̀dí sí fún ẹ o. gàjí. ó lè gbé gẹ̀bọ̀ abami ó lè rú gẹ̀bọ̀. ìwọ sọ pé ò mọ̀ rí náà sọ pé ò mọ̀ rí. ọ̀gá ṣe gbogbo nǹkan tó bá ti sọ gbogbo nǹkan tó bá ṣáà ló ti ṣẹlẹ̀. Bàjì olówó ṣẹlẹ̀ ó rán mi ni ọ̀gá owó ìfowópamọ́ máa ń gbà wọlé yìí sí ṣé bọ́sọ̀ rẹ̀ fún yín ni. kí ló wá kìtà ní mọ́lẹ̀ ṣé wọ́n jẹ́ ọlọ́pàá tó ìfẹ́ ọ̀ṣọ́ mi. ẹni sùúrù. Gàjí Gàjí gbójú sókè ó mọ àbó mọ ẹ̀kọ́ ti fojú mú mọ́ ọ́n sẹ́yìn ó mọ. gbogbo nǹkan tó bá dẹ̀ sọ̀rọ̀ gbogbo ó ṣe rí nìyẹn gaji ó rán mi ní bó ṣe bó ṣe rí nìyẹn. mo ní nǹkan tó bá sọ bó ṣe rí nìyẹn mo rán ẹ̀ mi ò rán ẹ̀ bó ṣe rí nìyẹn. ṣó ń yà yín lẹ́nu ni má jẹ́ òyà ẹ lẹ́nu. sọrí o ọmọ yé mi. ọmọ yé mi rẹ o. ó ti pẹ́ o. okay it's okay it's okay kí ṣẹlẹ̀ ẹ lè súnmọ́ wọn ìjọ ẹ wá máa gbé òkè ọmọ yẹn lòun rèé o òun rèé o. lẹ́gbẹ̀ẹ́ ẹjọ ẹ lọ sínú ilé kẹlọ gbé ike ga ìwà kan mú un omi àti Oh di gbéra wa láti ṣe. oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Oh yeah, oh yeah, oh yeah, oh yeah. wọ́n fẹ́ gbé àgbẹ̀. ẹ ẹ lọ excuse ọ̀gá gáyẹ̀ ló mú gàrí fún nàìjíríà health. lọ́dẹ̀ sọ fún yín sorry wọn ti lè mu gàrí fún náà. gàrí làwọn jọ fún mi sọ dáadáa. àwọn dọ́kítọ̀ ẹ̀ sáwọn yẹn mú ṣe ni. ooo ẹ lọ mú ike wa jáde. a máa máa lo kaba kaba mú gàrí tán ẹ lọ mú ike wa. Ah, ah, ọmọ yé mi ọ̀rọ̀ gidi gómìnà ìfẹ́ bá aṣọ. ẹ ló jẹ́ tí mà ẹ lè jókòó sí bíbá ayé ọ̀gá ni. ọmọ yé mi ilẹ̀ kí a ọmọ yé mi ah, ọ̀rọ̀ wà gidi gan o. iye fún mi kọ́ ah, dèdè wọn àlàáfíà ràn wá iye ọba kọ mo ti mísì rẹ bàjẹ́. mo mísì rẹ jù. Ah, jù sọkàn ń gbéyàn kan ń gbéyàn lọ kan ń gbéyàn bọ̀ kan ń gbéyàn lọ kan ń gbé. ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdédé ọ̀dọ̀ rẹ rèé ìwọ gangan ọba koropere wa dé ọba ńlá yìí. jọ torí ọlọ́run ràn lọ́wọ́ bọ̀ wá sọ́dọ̀ rẹ. torí koropé mi méjì ń ra ìfẹsọ̀ di mẹ́wàá ìfẹ́ máa ṣe importer and exporter jọ. ọmọ yé mi ìyẹ̀rù tó ń bẹ̀bẹ̀ fún un Eh? mo ti ní lọ́kàn máa wá ẹ kiri máa wá ẹ kàn ah! tẹ́lẹ̀ máa ra kóró pé mẹ́wàá rẹ mẹ́wàá pẹ̀lú twenty million ah! twenty million mo ti ṣètò rẹ̀ kalẹ̀ ah! twenty million abájọ kárẹ̀ mọ gúúsù tó ń ti ní ya ṣe ń sáà lóko òun laborita kan ìpè mi owó máa bọ̀ kọ́sọ̀ fún ara máa san owó máa bọ̀ a ṣe bó ṣe rí rè. ó mú dẹ́ni rí i sátijọ́ mi wà náà yìí. àtijọ́ mi wà. obo. obo. àtijọ́ mi wà. dmw. oníyan zlatan. oníyan aloma. yes sir eh, we are now away, sir. okay sir oga. ẹ jẹ́ kí n kọ́ ọmọ yẹn mi. ìwé ìwé àkàtà ti máa pè é. okay sir okay sir. àwọn yẹn mi kábíyèsí rẹ ọlọ́run ọba ìwọ ló tún wá padà wá lórí ìtọ́ wa dúpẹ́ kọ́mọsí ah, tọ́lọ́run ò lè ṣe o àbábà ìdá ẹ̀kọ́ ni lọ́ba tó jẹ́ pé alẹ́ ti rò pẹ̀tù lẹ́yìn wọ́n máa pè ọ́ gbogbo ojú ẹ̀ ló ti wá tutù yìí ah, ah, owó mọ̀ dáa o níwò tá a pè lọ́ba kó o pé tó wá débẹ̀ eré àwàdà ó wá jẹ àmbàsádọ̀ kò sí tipẹ́ ọlọ́run ọ̀ka o ah chief mẹ́mọ̀ hmm? ah, sọ ní kò yìí àwọn eré láàmì àwọn eré túgbà mi. ọlọ́run ni ọlọ́run ni. àtúrú ah, kóró pé rẹ gbé rí mi lọ́jọ́ kìíní àná ìjẹ́ kan rí mi lẹ́gbẹ̀ẹ́ kóró pé rẹ kí mo dúró kí mo pósì wáyé kan yá fọ́tò mi àfìgbà ran yá mi kan sọ mi dábàá sádọ̀ lẹ́ni mo fi di ẹni yìí kí mo dẹ̀ ní ẹ̀yẹ o ẹ̀wọ̀n gangan rẹ yẹ kí n máa dúpẹ́ náà rẹ. ẹ odò tó bá ti gbàgbé orísun yọ padà gbẹ ni inú mi dùn pé ọ gbàgbé orísun ọ ò sì ní gbẹ láéláé èmi náà èmi náà èmi náà ṣe bí ṣe bí ṣe dáadáa síwájú rẹ ṣe o. mi lè gbàgbé orísun mi. Ah, ah. torí fọkì ń bá gbàgbé orísun mo lè gbẹ. a ò ní gbẹ ò ní gbẹ. chief hmm? ó máa ní kọ́ńtrátì kan mo gbé wá rí wọn ni. kọ́ńtrátì. lọ́dọ̀ látọ̀dọ̀ àwọn ṣáínà àwọn ṣe kó. àwọn rèmi ṣe kúrò pé gangan ẹ wọn fọ wọn fẹ́ gbé kọńtrátì kan ni. wọn á rò pé kọńtrátì ah, yìí máa tún máa ṣe má bàa sáré lọ́mọ jẹ. mo wá sọ ìwọ fún mi lè ṣe iṣẹ́ méjì papọ̀ o kì máa ṣe kì máa ṣe àbàsádọ kì máa ṣe zibutọ ìbáṣọ kúrò pé wọn àbọ̀ ọmọ náà ga kan. Mr. Ajagbe wọn wà trustworthy ìdíyẹ wẹ́wà mo ti forúkọ wẹ́lẹ́ ọ̀rẹ́dí o. mo ti forúkọ mi sí. mo ti forúkọ wẹ́lẹ́ sí i ẹ gbà mí mo mọ̀ rí nǹkan o. àbẹ́dà. kí ló dé ní ilé ìjẹ kí ló dé ilé wọlé tọ̀ mí yìí. Ah, ọba ti yé kó ti yọ rẹ. ọba ò ah, ní sori wo o. ní sori wo ah, ẹ rí nǹkan ìyẹn bẹ́ẹ̀ ò ní lójú yóò padà rántí yẹn bí bọ̀sán rántí mi. o, ṣe mo dúpẹ́ o. ẹ wo gbogbo ẹ̀ náà ọmọ yìí kọ́ńkọ́ kọ́ bá dọ́wọ́ dáná tó jẹ́ kí lọ́ọ́ jẹ́ náà kí wọ́n bọ̀ dáná nǹkan tó jẹ́. ẹ má ṣe ìyọnu ẹ ṣe hmm? ibi mọ́ ìmìlọ sí pọ̀ ọ̀nà pọ̀ ọ̀nà pọ̀ ṣìkẹ́ má nọmba rẹ wá kí mi wẹ́ wó sí i. oho oho oh, oh. two two one three two one three two two two four two four two. ó yẹ kẹtì ó yẹ ó yẹ kó ti wọlé wọn. àfìgbà tó kọrọ ọmọ epo. ìgbà ilé ìgbà ilé ìgbà ilé ìgbà ilé láyé ẹni o ìgbà ilé ẹ ẹ yọba yọba yọba kóró pé mo ti mísì wọn bá jẹ yọba yọba mo ti mísì wọn yọba wọn sọ ọlọ́pàá àwọn ti kọ àwọn rẹmi sọ mi àwọn sọ mi sọ mi ẹ wọn mi sọ mi wọn mi sọ mi wọn mi sọ ẹ wọn mi sọ mi ọba mm. ọba emele ọba yọba yìí mo ti di ambassador ambassadọ àwọn ọmọ fi ń polówó lẹkọọ. o ń tẹ̀dọ̀. tẹ bá dẹ́kọ̀ wá ẹ gàdàgbà ẹ máa rí fọ́tò mi gàdàgbà ẹ mo ti di ọba lẹkọọ ọba ẹ má ṣe bọ́ ohun ẹ lábúlé ẹ máa ń ṣe lọ ń jẹ̀bù ẹ máa ń ṣe lọ ń jẹ̀bù. tí ò ń tẹ̀dọ̀ ni. mo ti di abasẹ́dọ̀ abasẹ́dọ̀ abasẹ́dọ̀. abasẹ́dọ̀. abasẹ́dọ̀ abasẹ́dọ̀. abasẹ́dọ̀. ẹ mo ti mo ti di abasẹ́dọ̀ mo ti di abasẹ́dọ̀ iye mi iye mi iye mi èmi lè mọ́tò méjèèjì. mọ́tò. ẹ ẹsẹ̀ fẹ́ nu rẹ̀ ẹsẹ̀ fẹ́ rẹ̀. ẹ yọba yọba máa gbé wèrè wẹ̀ eh? máa gbé wèrè wẹ̀. ẹgbẹ́ bọ́ọ̀lù mẹ́rin kọ́mẹ́dì o ẹ̀mí tàbí tí o. omi ló mọ ìdó ń gbọmọ lọ rẹ ẹ wá wo bá kóró pé pẹ̀lú àwọn èèyàn yóò kọ́mẹ́dì ẹ̀rín tàkìtì òyìnbó bò. orin tó máa dáre àtinú agogo dẹni ti ń wá. èyí tí ó ní déjú fìlà lọ wọn ò ní fàdé lọ rárá. àwọn òmùgọ̀ ń ṣòṣùkà wọn láwọn fẹ́ gbé àpáta. ìbẹ̀rí kátikáti ọwọ́ wọn ò yẹ gbàkẹ́jẹ́. orin ló mọ ibi ó ń gbọ́mọ lọ rẹ̀. ẹ wá wọ́n bá kóró pé ó ń pẹ̀lú àwọn èèyàn yóò kọ́mẹ́dì ẹ̀rín tàkìtì òyìnbó ẹ̀yà